إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله dájú dájú gbogbo nǹkan tó bá ti lè ní ìbẹ̀rẹ̀ ó máa ń lópin báyìí ni súnà ìlànà tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó fi lélẹ̀ pé bẹ́ẹ̀ ni nǹkan máa ṣẹlẹ̀ Allahu Rabbul Alamin ó mú kí anabi Nuh alayhi salam kó di àkọ́kọ́ nínú àwọn aránṣẹ́ eléyìí tí Allah tó rán wá sílé ayé nígbà tí ọmọ èèyàn tó yí padà láti orí pàǹtí Allah lọ́kan ṣoṣo nínú ìjọsìn tó padà wá di abọ́gibọ̀ pẹ̀ wọ́n tó ṣe pé wọ́n ń pè nǹkan mí lẹ́yìn Allah Nuh ni Allah rán kọ́ wá pé àwọn èèyàn yìí kí wọ́n padà sórí bó ti ṣe dáa kí wọ́n kúrò lórí kọjá pọ̀tọ́ kí yé jẹ́ni tí wọ́n máa ṣẹ̀bọ̀ sí Allah. báyìí Allahu Rabbul Alamin omukọjá pa nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam kọjá òpin àwọn ànábì pàápín àwọn àránṣẹ́ ẹni tó ti pé lẹ́yìn rẹ̀ ìránṣẹ́ pọ̀ sí i tí ó wá sílé ayé pera rẹ̀ níránṣẹ́ Allah tàbí ànábì fún Allah àfikọ́ tí ó kúrọ́ lásán. wa ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin Muhammad sallallahu alayhi wa sallam kìí sì bàbá ẹnìkan nínú yín o ìránṣẹ́ Allah ni ó ti jẹ́ òpin fún àwọn ànábì tó bá ti jẹ́ òpin fáwọn ànábì òpin ni fún gbogbo àwọn àránṣẹ́ ẹnìkan ní wá lẹ́yìn rẹ̀ kó pera rẹ̀ ní ànábì ọlọ́n àbí ìránṣẹ́ ọlọ́n àfikọ́ jókòrọ̀ kẹ́bù ti wá nínú hadith lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ bó ti wá nínú hadith látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ibi tó sọ pé la nabiyya ba'di kò sí anabi kan tí wọ́n wà lẹ́yìn mi ma àmọ́ o àwọn òpùrọ́ bí ọgbọ̀n wọ́n yọjú tóníkàlùkù wọn máa pera rẹ̀ níránṣẹ́ ọlọ́run irọ́ lásán ni wọ́n ń pa o èké ni wọ́n ń ṣe o èmi ni òpin àwọn anabi tí ò sí anabi mi ma tí wọ́n wà lẹ́yìn mi kò sí ìránṣẹ́ mi tí wọ́n wà lẹ́yìn mi ma kana muhammadun aba ahadan min walakin rasulullahi wa khataman nabiyyin àwọn èèyàn lè máa parọ́ níwájú wọ́n lè máa parọ́ lẹ́yìn láti máa sọ pẹ́lú mi náà tún yọjú ànábì ọlọ́ni kódà ẹlòmíì gan ó ń parọ́ tiẹ̀ débi pé Allahu gan lòun ọlọ́run lòun ẹni tó yẹ kó wọ́n máa jọ́sìn fún iná lòun àwọn arọ́ burúkú burúkú yìí wọ́n pọ̀ nílé ayé ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé náà lẹ́tì máa bá àwọn òkúrọ̀ ìpàdé nínú rẹ̀ náà ní irọ́ kan ilé iṣẹ́ ti ń gbé ká tójọ́ mẹ́ta wọ́n ń tàka òun náà ń pẹ́ka láwọn orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé páwọn akínní kan Ahmadiyya wọ́n máa pera wọn lẹ́ni tó ti páwọn ní ìgbàgbọ́ páwọn tó ní anabi kàmí tó dé lẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó ṣe pé làwọn gbọ́dọ̀ gbàgbọ́ àti pé gbàgbọ́ sí anabi sallallahu alayhi wa sallam àsìkò rẹ̀ ti lọ ti tán pẹ̀lú dídé mirza ghulam ahmed qadiani àwọn òpùrọ́ lásán àwọn aláìdákàmà àwọn ẹni tí ó sí lórí ẹ̀sìn islam tó ń parọ́ tanra wọn jẹ qul hatu burhanakum in kuntum sadiqin kí rí ẹ̀yin òpùrọ́ tó bá ń pè òdodo lẹ́ bá ń sọ ìwé ti yín kan dà yóò wò lẹ́ ń tẹ̀lé kí lóò kúránì sí lọ́wọ́ yín kí lóò fẹ́ mú jáde nínú ẹ̀ ẹ̀yin tẹ́ tẹ̀lé ambosibosi gbẹ́ tẹ̀lé sunna nebo Muhammad sallallahu alayhi wa alihi wa sallam má jẹ́ kí ẹnìkan kó yí ọ papọ̀ mẹ́rẹ̀ ní ìgbà tó ọba jẹ́ ni tó ti pọ́ fọ́nufọ́ra èyí àlàyé ẹ̀sìn gidi ọkọ̀ láti tẹ́tí gbọ́ òfin wa jẹ́ pé kọ́kú gbọ́ ni wọn náà máa gbọ́ ọmọ tẹ̀lé àwọn èèyàn kéèyàn ọ̀tara bẹ́ẹ̀ dẹ̀ ńtọ́ padànù ayé tó tún padànù alùkìyàmà nígbà tó ọba ti gbàǹtà alukurani wé ọgbàǹtì súnà nàbì sallallahu alayhi wa sallam sọ kí wọn alókù léèrè ń jẹ fún ọ kò kún kankan fún ọ ní èrè ń jẹ àwọn tó ṣe amadiya yẹn àwọn ní kèfèrí lẹ́yìn ẹ̀yin kì í ṣe ẹni tó ṣe gbọgbàgbọ torí rẹ̀ àwọn lè fi ọmọ yín ṣùgbọ́n àwọn gbọ́dọ̀ ó kọ́ mí lọ́yẹ kẹ́yìn ọmọ jẹ́ o wọ́n lẹ́sẹ̀ àwọn ẹgbẹ́ Ahmadiyya Muslim movement movement báwo ẹfẹ́ gbàjọba ni movement báwo ẹfẹ́ máa ṣèwọ́de kí ni jẹ́ movement à ń sọ̀rọ̀ ẹ̀sìn ń sọ̀rọ̀ movement akramakumullah torí ẹ̀ tó jẹ́ ni tó ṣe é gbé orin títí káàkiri àsìkò sọ̀ láti kan wá tó ọwọ́ abọ́ ibi táwọn náà kọ́lé rọ́ọ̀kan sí i àwọn alòsè sọláàtì lọ́dọ̀ àwọn ọ̀dájú kò ríbi ṣe sọláàtì ọkàn lọ fi sọláàtì rọ lọ fi ṣòfò tó bá tò lẹ́yìn wọn pínrín ó tò lẹ́yìn ẹni tí èsè mùsùlùmí ẹni tó bá ti gbá Al-Qur'ani irọ́ ní pa ẹni tó bá ti gbé irọ́ ní súnà nàbì sallallahu alaihi wasallam pa kò sí kankan tó fẹ́ kù fún wa nínú ìsìláàmù yìí wọ́n yìí ṣe mùsùlùmí wọ́n kì í ṣe mùsùlùmí wọ́n kì í ṣe mùsùlùmí torí ẹ̀ anabi tiwa Muhammad sallallahu wa sallam ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wa pa wá lẹ́sẹ̀ẹ́ ìgbà agbọ́dọ̀ máa gbọ́rọ̀ sí lẹ́nu agbọ́dọ̀ máa tẹ̀ láti rẹ̀ ọlọ́run pè wá lọ́pọ̀lọpọ̀ ààyè nínú alukur'an lọ sí di eléyìí ó ní yá ayyuhal ladina amanu ati'u Allah wa ati'u ar-rasul ẹ̀yọ́ olùgbàgbọ́ òdodo ẹ máa tẹ̀lé ti Allah ẹ máa tẹ̀lé ti ìránṣẹ́ rẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam yàní pé mùsùlùmí wọn ò sàdédé máa tẹ̀lé ti Muhammad sallallahu alayhi wa sallam látàrí ìfẹ́ ẹnu àbí nǹkan tó wù wọ́n láti ṣe lẹ́mí wọn kàlà bí ìbá ti kí wọ́n tẹ̀lé àṣẹ Allah ya ayyuhal ladhina amanu ati'u Allah wa ati'u ar-rasul Allahu rabbul alamin ó tún fi hàn wá wípé ìtẹ̀lé tiẹ̀ gángangangan ìtẹ̀lé ti Allah man yuti'u ar-rasul faqad ata Allah kẹ́ni tó bá ti tẹ̀lé ti anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ti tẹ̀lé ti Allah. ìbá wa lọ jẹ́ ike kéétò nǹkan lọ́lọ́run fẹ́ ká tẹ̀lé ẹlòmíì ni Allahu fẹ́ ká tẹ̀lé Allahu ọba sàlàyé rẹ̀ nínú alukur'an ṣùgbọ́n sọ pé máa ń yẹ tẹ̀ rasul ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé ti ránṣẹ́ náà ìyẹn alifu alam tó wà ń bẹ̀ yẹn à ń pè ní lẹ́lẹ́ àhẹ́dẹ́dẹ́ fún ẹni tẹ́ ti mà nínú ọpọlọ yín yẹn ni muhammed sallallahu alayhi wa sallam ẹni tó bá tẹ̀lé ti ránṣẹ́ náà ẹni tẹ́ ti dámọ̀ fàkọlá allah allah ó ti tẹ̀lé ti allah bákan náà allah rabbul alamin ó tún fi hàn wá alẹ́ ní jẹ́ni tó mọ̀nà rárára ẹ̀ ní jẹ́ni tó wà lórí ojú ọ̀nà mọ́ ṣáájú kó tó di pẹ́ ń tẹ̀lé ti anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tẹ́ ẹ bá fi lè kọ́ tiẹ̀ tẹ́ ẹ tiẹ̀ ọ̀já mọ̀ nǹkan ẹ̀ mà dájú sáká pẹ́ ti gbàwé ẹ̀rí ìsìn èyí tó ṣe pé kò ní rí àyípadà kan àfi tẹ́ ẹ bá tó padà sí orí títẹ̀lé ta nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam allahu sọ ìgbẹ wa in tuti'uhu tahtadu tẹ́ ẹ bá fi lè tẹ̀lé ti Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ mànà èyí túmọ̀ sí gbangba téèyàn bá ti kọ̀ láti tẹ̀lé ta nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam onítàn yóò máa bẹ nínú kó sínà ọlọ́run ẹlẹ́dàá wa kọ́mẹ́sì sì wá lọ́nà ẹni tó bá ti kọ́ tọ́lọ́n tọkọta nabi muhammed sallallahu alayhi wa sallam onítọ̀ ti di kèfèrí nìyàwó kí allah kọ́dà kùnjọ wọ kọ́mẹ́sì yàwá ní kèfèrí ọlọ́run ẹlẹ́dàá wa sọ fún wa nínú alukur'an oníkóló abdul allah wa rasul fa in tawallaw fa inna allah la yuhibbul kafirin sọ fún wa pé ẹ tẹ̀lé ti allah ẹ tẹ̀lé ti ìránṣẹ́ rẹ̀ muhammad sallallahu alayhi wa alihi wa sallam tẹ́ bá wá kọ́ eléyìí tẹ́ kọ̀ láti tẹ̀lé ti allah tẹ́ kọ̀ láti tẹ̀lé ti muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ lọ mà dájú pé ti di kèfèrí nìyẹn o allahu rabbul alamin kò sì nífẹ̀ẹ́ sáwọn kèfèrí ẹ bàbá jẹ́ pé nínú wọ́ọ̀rì òun náà ní ká máa tẹ̀lé tiẹ̀ nítorí pé àṣẹ tí bá fi ń pa wá àṣẹ allah ni gbogbo mọ̀sìn tọ́ba ni ẹ má ṣe ọ̀dájú pé àtẹni láti ọ̀dọ̀ Allah gbogbo ẹnikẹ́ni tọ́ba wa gbọ́ lọ́wọ́ ọba gbọ́ yọ mọ̀ pé ìránṣẹ́ yìí kìí sọ̀rọ̀ fẹ́nu ohun abáfíran ló máa ń bá wa sọ wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha kìí máa sọ̀rọ̀ fẹ́nu gbogbo tí ń bá yín sọ̀kọ̀ jẹ́ nǹkan tí ì bá ṣe iṣẹ́ tàbí ránṣẹ́ sí pé kọ́ máa fi bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àní gbogbo ìdájọ́ pátá korongodo tí nǹkan kan bá fi lè ṣẹlẹ̀ láàrin wa àfi ká máa wá ìdájọ́ nǹkan yẹn ká máa wá lọ sọ́dọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nítorí pé tá a bá ṣe bẹ́ẹ̀ la jẹ́ mùsùlùmí tá a bá kùnà láti ṣe bẹ́ẹ̀ àti kèfèrí nù fala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadayta wa yusallimu taslima mo fi olúwa ẹlẹ́dàá rẹ̀ mo fi búra o wọn ò ní jẹ́ni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ ṣáájú kó tó di pé wọ́n tọrọ ọ̀dájọ́ lọ́dọ̀ rẹ̀ lórí gbogbo ń tọ́ba fakọ́nu kọ́họ́ láàrin wọn lẹ́yìn wọn àgbà náà tọkàn wọn wà balẹ̀ sí gbogbo ìdájọ́ tó ọba dá wọn tó sì sọ pátọ̀sẹ̀ sílẹ̀ ní pàápàá ti sọ pátọ̀sẹ̀ sílẹ̀ bóòlù ti pera rẹ̀ ní mùsùlùmí ganan nígbà tí Allahu tó dá ẹlẹ́jọ́ tí Muhammad sallallahu alayhi wa sallam tó dá sọ̀rọ̀ rẹ̀ tó ní báyìí báyìí ní orí ìwọ́n wá sọ gbé ẹ ìkùnsínú kan wà fún ẹ lórí ẹjọ́ tí wọ́n dá yẹn ẹ léde kúkúrú ẹjọ́ yẹn ọ̀fẹ́ ọlọ́run ẹ ọ̀fẹ́ pẹjọ kọ̀tẹ́mi lọ́rùn ọ̀dájú pọ̀ gbọ́lọ́ ọba gbọ́ nìyẹn ó sì ní ìgbàgbọ́ sanabi Muhammad sallallahu alayhi wa sallam wa ma kana li mu'minin ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم kò tọ́ sólùgbàgbọ́ òdodo lọ́kùnrin bẹ́ẹ̀ ni kò tọ́ sólùgbàgbọ́ òdodo lóbìnrin tí Allahu bá dájọ́ kan àbí anabi Muhammad sallallahu alayhi wa sallam ló ṣe dájọ́ kan káwa tún wá sọ igbe ẹ èmi ní ẹ̀sà tí mo lè sà kì í ṣe dandan kọ̀ pa dandan pé kí n tẹ̀lé ti Allah kọ̀pá dandan pé kí n tẹ̀lé ti Muhammad sallallahu alayhi wa sallam ẹnikẹ́ni tó bá ti wí bẹ́ẹ̀ kìí ṣe múmìnì o lọ́kùnrin kìí ṣe múmìnì lóbìn akramakumullah ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká nífẹ̀ẹ́ rẹ̀ nínú wọ rẹ̀ lórí wa òun náà ní ká nífẹ̀ẹ́ rẹ̀ ìfẹ́ tá a sì ní sí yìí báyìí wọ́n gbọ́dọ̀ kọjá àfẹ́ tá a sórí ara wa oníkálukú wa pẹ̀sẹ̀ ní ìdí káyọ̀sì máa ń sọ pé ẹni bọ́ fẹ́ràn ara rẹ̀ eléyìí ń pè ní àfẹ́lẹ́tùmílẹ̀ kọ̀wé ọ̀rọ̀ asọ́lé ni tí ò nítumà kálukú lọ fẹràn ara rẹ̀ kálukú ló máa ń roko dáadáa sọ́dọ̀ ara rẹ̀ wọn lápè mọ́ra la pè tèmi dire torí fẹràn ara rẹ̀ ni ṣùgbọ́n ìfẹ́ tó ní sànàbí Muhammad sallallahu alayhi wa sallam ọgbọdọ gbọ́dọ̀ tayọ gbogbo eléyìí bàbá rẹ̀ kọ́ màmá rẹ̀ kọ́ gbogbo ìfẹ́ tó ní sáwọn eléyìí yọ ọmọ jẹ́ secondary level kò gbọdọ tó ìfẹ́ tó ní sànàbí Muhammad sallallahu alayhi wa sallam orí ara rẹ̀ kọ́ ìyàwó rẹ̀ ni àwọn ọmọ rẹ̀ ni gbogbo ìfẹ́ tó ní sáwọn ilé yẹn táṣárí lẹ́bù lásán ni ìfẹ́ tó ní sáwọn nàbí Muhammad sallallahu alayhi wa sallam yọ tayọ gbogbo ẹ̀ ìwọ wo ọlọ́nfà nàbí sallallahu alayhi wa sallam ó fi sàánù rẹ̀ wọn náà wá jẹ́yàn wọ́n tó ọba máa tẹ̀mí ní tẹ̀mí ẹranko torí anabi sallallahu alayhi wa sallam tọ́lọ́ wọn bá rán sí wa àtẹni tó ríran àwa tá a bá máa gbélé ayé ní gbélé ayé afọ́jú ìwọ wo ìwọ tó bá jẹ́ afọ́nufọ́ra tó ti pé látàrí kọ́lọ́run anabi muhammad sallallahu alayhi wa sallam sí ọ ọpọlọ rẹ ti pépé wọn náà bẹ nínú ẹni tó máa rò ọmọ nínú ẹni tó ti pé ọmọ bẹ nínú àwọn tó ti pé wọn ní làákàyè látàrí kọ́lọ́run anabi muhammad sallallahu alayhi wa sallam sí wa ó ní ma gbogbo eléyìí ó dìgbà tó bá gbé káfíìn lórí òṣùwọ̀n tó owó rúgbèsè ayé táwọn ń ayé tí wọ́n ń gbé afọ́jú lásán ni wọ́n òwúrú gbèsè ayé tí wọ́n ń gbé ẹni àánú lásán ni wọ́n bóòlù sílẹ̀ máa fi múmìnì tó sílẹ̀ máa fi wé káfìrì ọ̀dájú pọ̀ gbádùn àfẹnẹ́jọ́ alùmùsùlùmí iná kẹlẹ́mọ̀jẹrẹmí pé wọ́n sì lè dọ́gba ọ̀fẹ́ máa fi ajẹ́ ajẹ́ àti ajẹ́ ẹlẹ́dẹ̀ tí gbogbo ara rẹ̀ ń rún ajá tára rẹ̀ ń rún ẹlẹ́dẹ̀ ọ̀fẹ́ máa fi wẹ́ni tí ń sáfájá jíjẹ ọ̀fẹ́ máa fi wẹ́ni tí ń sáfẹ́lẹ́dẹ̀ jíjẹ ó dájú pọ̀ gbádùn ọ̀fẹ́ máa fi ẹni tí ń mú burúkutu tí mo tẹ̀kẹ̀tẹ̀ tó ṣe pé ọtí ni gbogbo gbà ọfẹ́ máa fi wẹ́ni tí ń rọ́tí sá ọfẹ́ máa bọ́ ń zìnà ọfẹ́ máa fi wẹ́ni tí èsè zìnà ọfẹ́ máa fa gbogbo abọ́gibọ̀ ọ̀pẹ ọfẹ́ máa fi wẹ́ni tí sin Allahu Rabbul Alamin kí ló báwo ló ti ń dájọ́ bá wọn gbádùn wọn àjọgbà afanaj'alul muslimina kal mujrimin sẹ́ẹ̀rù pàṣẹ àwọn mùsùlùmí dọ́gba ni pẹ̀lú àwọn ọ̀daràn àwọn olè dọ́gba ya Rabbul Alamin torí di ẹlẹ́yìí báyìí ọgbọ́dọ̀ nífẹ̀ẹ́ ẹni tó nífẹ̀ẹ́ anabi muhammed sallallahu alayhi wa sallam ní ìfẹ́ òdodo ọ̀fẹ́ máa fi wẹ́ni tọ́jọ́ ta anabi muhammed sallallahu alayhi wa sallam ọ̀nà wo ni wọ́n fi fẹ́ rìn pàdé torí ẹ̀ ló ti jẹ́ ìpín nígbà tí umar ibn al-khattab radiyallahu anhu tó wá bá anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní wọn ni mo fẹ́ràn ju gbogbo nǹkan lọ yàtọ̀ sórí ara mi mo fẹ́ràn ara mi jù ọ́ anabi sallallahu alayhi wa sallam ní sọba jẹbẹ àti kó o ti gbàgbọ́ nìyẹn ìgbà wo ló tó gbàgbọ́ nígbà tó ọba tó fẹ́ràn mi táyọ orí ara rẹ̀ gan umar kọmọtẹtẹ dàgbà sí ẹ̀ka náà ni umar ló pèrò rẹ̀ dà ó ní báyìí mo ti wá fẹ́ràn rẹ̀ jórí ara mi gan lọ anabi lọ tẹ̀sẹ̀ gbàgbọ́ nù ìwọ náà lára báwo ló ti fẹ́ràn anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó fẹ́ràn anabi torí ara rẹ̀ àbọ̀ fẹ́ràn orí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n máa jánu fánu pé mùsùlùmí làwọn níbo lẹ tú ànábì ti ga nínú gbèsè ayé yín ipò wo lànábì wà nínú àwọn ẹni tẹ nífẹ̀ẹ́ tẹ ka ànábì kù àbẹ kà kù torí ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọ́n máa fẹnu sáádà ànábì wọ́n máa wíwí kúwì wọ́n máa sọ̀sọ́kúsọ nípa ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam yóò lọ ṣàwàdà yóò lọ ṣẹ̀fẹ̀ pàápàá ní Yorùbá lẹ́nu àwọn ọmọ nígbà àwọn àyè ibì kan wà tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ ṣàwàdà débẹ̀ kọ́mọ sí làákà yìí èèyàn gbọ́dọ̀ tọ̀wàtẹ́ débẹ̀ nítorí pé tọ́ba tọ̀wàtẹ́ ṣàwàdà débẹ̀ wàá tẹ́ láyé ń bí kótó díjọ́ gbẹ̀dàlùkè yàmà òfin ọlọ́run dá lórí pé ẹni tọ́lọ̀ wọn bá gbé ga púpọ̀ púpọ̀ ọ̀là nàbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ayé òsì kẹ́nikẹ́ni láti máa bẹnu àtẹ́lù ayé òsì kẹ́nikẹ́ni láti jẹ́ pé ànábì lọ́ọ̀mà fi ṣe yẹ̀yẹ́ ńlọ́ọ̀mà bú ńlọ́ọ̀mà bàjẹ́ gẹ́gẹ́ bí ẹnìkan tí ò lórí lọ́wọ́ ń sọ̀rọ̀ lórí Facebook ó lóun ò lè fẹ́ràn Muhammad sallallahu alaihi wasallam ọ̀nà wo ló ń fẹ́ gbà fẹ́ràn rẹ̀ ẹnjọ́ gbọ́ tí ó ti fẹ́ ti pọ̀ so erik pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn náà wọn náà lè máa gbọ́ ọgbọ́ actually ọ̀rọ̀ sọ náà ọ̀rọ̀ sọ ìwọ àti ẹ̀ ti dọ́gba ọ̀rọ̀ tó tẹ di ìwọ àti ẹ̀ ti dọ́gba torí pé àwọn olórí wọn àwọn èèyàn àwọn wọn anábì sallallahu alaihi wasallam ń bá wa ìwọ tó wá pera yiri rẹ wò ẹ mánàbí sọ náà wọn yẹ ń bá ń àwa nílà káì ń ọ̀rọ̀ tó sọ náà ó ọgbà pé ká rò dáadáa síbẹ̀ lórí abẹ́ẹ̀kọ́ ọ̀gbádùn ọ̀gbádùn anabi sallallahu alaihi tó ń mà látọ̀dọ̀ ọlọ́run táwọn ọ̀mà sọ̀rọ̀ ọpọlọ owó wà ní wọ́n fi fẹ́ wù ọpọlọ mélòó ló ní rí ọpọlọ mélòó ló ń gbé ká ọ ọpọlọ tó gbé ká títí ọ anabi sallallahu alaihi wasallam ti ń gbọ́rọ̀ wa látọ̀dọ̀ lọ tí kì í sọ̀rọ̀ fẹ́nu rẹ̀ ìwà ń bọ̀rọ̀ àbọ̀rọ̀ wọ́n wá yiri rẹ̀ wò ọlọ́gẹ́ wa gbé sí abẹ́ òsùn wa làákàì làákàì wo tẹ́lukú ti fẹ́ sí tipẹ́ wọ́tọ̀ gbà torí anabi sallallahu alaihi wasallam kọjá gbogbo bá ṣe lérò anabi yìí tó bá fi lè pa wá láti àgbọ́dọ̀ tẹ̀lé tànàbí yìí tó bá fi lè fún aróyìn àgbọ́dọ̀ yírí rẹ̀ wò àgbọ́dọ̀ yírí rẹ̀ wò anabi sallallahu alaihi sọ fún wa ní ìgbà tó pa wọn ó ní gbogbo ajá tẹ bá ti rí ní Madina ẹ̀ pa àwọn sàhábà bẹ̀rẹ̀ sí pa gbogbo ajá bẹ̀rẹ̀ sí pa gbogbo ajá nígbà tó ṣe tà ó ní ẹ má pa àwọn ọmọ o àyàfi ajá dúdú nìkan àwọn sàhábà wa ni kí ni ìyàtọ̀ dúdú funfun àti pupa nu ajá àwọn ọmọ o anábì ni à ajá dúdú birikiti ń ṣètọ́ni tó a sọ pé náà mo ní jack jack sì dúdú jack kì í ṣàṣetọ́ni pẹ̀lú òkú ọlọ́wọ́ táàkì náà ló kù sí nítorí pé ànábì sallallahu alaihi wasallam ń bọ̀ sọ̀rọ̀ ọ̀wá ń ṣèṣe pé ìwọ lọ gbọ́n ọ̀wá ń ṣèṣe pé ìwọ ọgbọ́n ju ànábì lọ sallallahu alaihi wa alihi wasallam ànábì sọ fún wa ó ní ẹ máa kíyèsí tí wọ́n bá ń pèpè fún sọ̀láàtì tí wọ́n bá ń pèpè fún sọ̀láàtì ẹ̀yin ò rí wípé àṣetọ́ni máa ń sá àṣetọ́ni máa ń sá débi wípé tí n bá ń sàn kò ní fètè méjì yóò máa pariwo ní ọmọ hú torí pé kò fẹ́ gbọ́ ìpèpè fún sọláàtì ọ̀rọ̀ ti síwájú látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam tó ní ẹnì kankan nǹkan kan kò ní gbọ́ ìpèpè fún sọláàtì ẹ̀mí ń bẹ lára rẹ̀ àbí ọ̀sẹ̀ mi lára rẹ̀ àfi kí nǹkan yẹn kọ́ àbájánu àbí nǹkan bọ̀rọ̀ gidi àbí nǹkan bọ̀rọ̀ gidi àbí kí nǹkan wọn jẹ́rìí gbé ẹni tí ń pèpè fún sọ́lá ti ń jọ gbé ndàlùkìyà ṣètọ́ni ọ̀ afẹ́ gbọ́ torí kọ́ máa tijọ́ náà ni ó tún máa jẹ́rìí dáadáa fún mùsùlùmí tó bá tijọ́ gbé ndàlùkìyàmù ìdí inú tó fi máa pariwo pé nkókó gbọ́. anábì ti sọ fún wa ó ní tẹ́ bá gbọ́ tí ajá bá ń gbó ẹ máa sáàdì ọlọ torí kò ti rí àṣẹ tán ó sọ fún wa pé akụkọ ẹ bá gbọ́ tí àkùkọ bá ń kọ ẹ máa bẹ̀ lọ nítorí pé rí màláìkà ni gbogbo nǹkan o sallallahu alaihi wasallam ọ wà lọ bá di ẹ̀rẹ̀ ń gbọ́ fún àkùkọ orí màláìkà nù tó ọ kúkú mà ó yẹ ṣe mùsùlùmí tó ń bá ti ń fọ̀rọ̀ ń gbọ́ wa ó yẹ akaramakomola ẹ̀yin ẹ máa kíyèsí ládùúgbò yín tó o bá ti kíyèsí tẹ́lẹ̀ kíyèsí lónìí tó bá ti ń pèpè fún fọláàdì ó lè tí ìdààmú ti bá àwọn ajá gbogbo àwọn ajá ọmọ gbó wọn mọ gbọǹgbòkúgbò òdodo ọ̀rọ̀ lọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam oníṣẹ́ bá ti gbọ́tajà ń gbó ẹ máa sáà di ọlọ nítorí pé ó rí àṣetọ́ni àṣetọ́ni bá ti gbọ́tà ń pèpè fún sọlá di ọ̀tà yọ̀ọ̀tà yọ̀ọ̀ máa hu tí wọ́n alájà rí ti fi ń gbó. orí àṣetàn torí rẹ̀ yẹn máa sáàdì ọlọ́n ẹ máa sáàdì ọlọ́n níbi aburú ìgbà tí àkókò máa ń kọ ẹ máa bẹ́lọ̀ ẹ máa tọrọ dáadáa àsìkò gbígbàdúrà eléyìí jẹ́ ọ̀kan nínú rẹ̀ akramakumullah anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam dandan agbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ìfẹ́ tó ṣe é pé ọgbọ́dọ̀ ju gbogbo fẹ́ tá a ní sí ẹnikẹ́ni lọ tá a ní sí ohunkóhun lọ tó bá yẹ ní Allah ẹlẹ́dàá wa tá a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ju gbogbo nǹkan lọ ìfẹ́ tá a ní tá nàbí sallallahu alaihi wasallam ní ọ̀tẹ̀ lélẹ̀ yìí akramakumullah tẹ́lẹ̀ yìí bá yé wa ajẹ́pá nàbí wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam nínú wọ́ rẹ̀ lórí wa ó náà ní kájẹ́ni tó ṣe é gbé á nífẹ̀ẹ́ rẹ̀ ní ìfẹ́ òdodo tá bá fẹ́ràn èèyàn á máa rí pa kàtí tí máa ń bá wa sọ̀rọ̀ afẹsẹ láti rẹ kò ní máa bá wa ṣe ká máa bá ṣe gbọngbọngbọngbọn nítorí pa nífẹ̀ẹ́ rẹ ìfẹ́ táwọn anisanu fi sallallahu alaihi wasallam àmì rẹ ní ká tẹ̀ láti rẹ tó bá pa wá láti ká tẹ̀ tó bá bá wa sọ̀rọ̀ ká gba ọ̀rọ̀ rẹ̀ sódodo bó ṣe làákàlẹ̀ kíkẹ́ máa sin lọ náà lẹ́ máa lọ gbogbo tó dàgbé máa wá bẹ́ẹ̀ jìnnà sí agbọ́dọ̀ jìnnà sí àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tó ti pèsè ọlá o lè fọ́ sọ̀yà pọ̀ nífẹ̀ẹ́ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ṣùgbọ́n o kì í tẹ̀ láti rẹ̀ kò bá wa sọ̀rọ̀ kọ́ má máa gbanu kò sí ìlànà kan fún wa pé má fi sílọ̀ kọ́ máa tẹ̀lé àwọn tó ní ká pàtì ọ̀ pàtì dákun parọ́ fáwọn míì àwọn ẹni tó lóye tó nímà àwọn ti dán ọmọ kókòrò ni ọ ò nífẹ̀ẹ́ anabi muhammed sallallahu alayhi wa sallam akramakumullah a rí i pé nínú wa nabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ká tẹ̀lé àṣẹ rẹ̀ ká nífẹ̀ẹ́ rẹ̀ kí ló fà á tàbí gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ àti ọlọ́ọ̀ni àti ọlọ́ọ̀n ọba ẹlẹ́dàá wa ni báwo ló ṣe ní fẹ́ràn ànábì báwo ló ṣe ní tẹ̀lé tànábì muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ẹni tó ṣe pé nínú pé gbogbo àwọn èèyàn níwà ń lọ gá àwọn oníwà ń lọ gá àwọn nídìí káhùwà tó dáa ọlọ́ọ̀n ọba ẹlẹ́dàá wa ó ní wa innaka la'ala khuluqin 'azim ọlọ́run ní dájúdájú mo búra wọ́n lọ wà lórí ìwà tó ga jù wọ́n lọ wà lórí ìwà tó ga torí bí anabi sallallahu alayhi wa alihi wa sallam àpèjúwe rere ńlá ló jẹ́ fún gbogbo ẹni tó bá fẹ́ sórí rẹ̀ ẹ dákun wà tó dáa kan wá tí ò ní jẹ́ pé anabi la wọn nídìí ká hùwà tó dáa ẹ wà burúkú rádaràdà kan wá tí ò ní jẹ́ pé wa sallallahu làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ rí ìwà burúkú yẹn ta ọlọ́run wa púpọ̀ pẹ̀lú àwọn àwà ìwà èèyàn lè fi ní nǹkan tó ti pé kò lè fowó ní láéláé ìwà tó ti sọnù lọ́wọ́ rẹ gbogbo dáadáa ló ti bọ́ dànù lọ́wọ́ rẹ ẹni tó bá níwà ọ̀dà dúpẹ́ ń bẹ láyé ẹni tí ò níwà ó ti وإنما الأمم الأخلاق ما بقيت وإن هم ذهبت أخلاقهم ذهبوا gbogbo àwọn àlùmọ̀ láyé tẹ̀rí ìwà ni wọn o tí ìwà bá ṣẹ́kù pẹ̀lú yín wọ́n sọ pé ń bẹ láyé láàyè tí ìwà bá ti yà yín tó fi yín sílẹ̀ wọ́n sọ pé ti kú wọn ò tí ì gbé yín sí ni ọ̀gá tiwa sallallahu alayhi wa alihi wa sallam òun náà lẹni tó ní ìwà tó dájú nínú àdìs anabi sallallahu alayhi wa sallam sọ pé innama bu'ithtu li utammima makarima al-akhlaq ríran tí Allah rán mi ọ̀ràn mi ni kí n lè bá àwa pé àwọn àwa alápọ̀nlé kí n lè bá àwa pé àwọn àwa alápọ̀nlé. látàrí àwọn àwa tọ́jà tó sún wọn gbogbo èèyàn gbogbo èèyàn pátá wọn wọnú ẹ̀sìn Islam láyé ànábì Muhammad sallallahu alayhi wa sallam gbogbo bíi tí ọwọ́ ọwọ́ jẹ́ ẹ̀sìn Islam tó dé ni wọ́n ti gba ẹ̀sìn Islam láyé ìgbà àwọn sàhábà tẹ̀síwájú látàrí ìwà rere tí wọ́n kọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ẹ̀sìn islam tún tẹ̀síwájú. àwa lónìí kí ló dé tẹ̀sìn islam fi dúró níbi tó dúró ìwà wọ̀ dání àwọn wa rádaràda palapala rédèrèdè tí kálukú ń gbé ká. àwọn tẹ̀sìn islam fi kọ́ wa tó kó ọwọ́ kálukú ẹ̀sìn fẹ́ wà lìjẹ́nà bisala sáwọn àwà dáhùn lónìí ṣe náà ní àwọn àwà islam ní islam ní ká má ṣẹbọ sọlọ ṣẹbọ ṣẹbọ lọ́pọ̀ ìsìláàmù ni ẹ má eleke eléke lọ́pọ̀lọpọ̀ ìsìláàmù ni ẹ má ṣe jàǹbá ṣẹbọ́ ń jàǹbá lọ́pọ̀lọpọ̀ ni ẹ jẹ́ ẹni tó ṣe pé yọ́ọ̀ máa wá kọ́bàjẹ́ kejì èèyàn mélòó ní fẹ́kọ́ da fọ́mọ yẹ o ọ̀pọ̀lọpọ̀ lónìí orí ara wọn nìkan ni wọ́n mà àwọn èèyàn ọmọ wá dáadáa fún àwọn ọmọlàkejì wọn orí ara wọn nìkan iná ni wọ́n mà lónìí báyìí ṣe ìbẹ́sìn islam ni ká má parọ́ islam yẹn má ṣe jàmbá pọ̀lọpọ̀ ìjàmbá ni wọ́n fi dá àmà èké rẹ̀ jàmbá máa tà akramakumullah ṣebí ń bẹ nínú àwọn èèyàn àwọn ẹni tó ṣe é gbé lónìí yìí báyìí tí ò bá ti bá tèèyàn kan jẹ́ ń jọ́ka inú rẹ̀ ò ní dùn yóò rí pé ń dínà mọ́ yóò rí pé dáadáa tó fẹ́ bọ́ sí òun ló ń bàjẹ́ yóò tún rí pé ó sàmì sí òun ló ń ṣe sábàbí tí nǹkan yẹn ti bàjẹ́ akramakumullah bóòlù tí wàá fẹ́ jẹ́ mùsùlùmí gidi ìsìláàmù ni ẹ gbọ́dọ̀ fún yàn lẹ́gùn jẹ ẹ gbọ́dọ̀ gbowó àbẹ̀tẹ́lẹ̀ bóòlù tí fẹ́ sẹ̀mí nàìjíríà lónìí pé tí ìwọ ọba san ẹni tí ó gbà lọ́wọ́ rẹ kò ní jẹ́ kọ́ rọ́nà dọ̀ ẹni tó ń gbà lọ́dọ̀ rẹ òun náà san fẹ́ lómi ń wọ́n lè gbọ́dọ̀ mú sàṣà nínú àwọn ọkùnrin ní ń gbáyé lónìí jọ̀ lálẹ́ sàṣà nínú àwọn obìnrin ní ń bẹ láyé tó náà máa yàn lè. sábà wá sọ̀rọ̀ ọ sọ pé ṣẹ̀rí àánú ṣẹ̀rí àti wá burú ìgbà tí wọ́n jẹ́ mùsùlùmí tó ní tẹ̀lé wọn lọ gbọ́dọ̀ yàn lè ṣé wọn àmọ́ kóbìnrin tí wọ́n yàn lálẹ́ ìyàwó ẹlòmíì ṣé ìyàwó tiẹ̀ náà wà pọ̀ tẹ́lẹ̀ tẹ́lómìnà lè yàn lálẹ́ gbogbo àwọn tí Islam ní ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ń sá fún un ètí islam ní ká má ṣe lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀lù bóòlù tó a fẹ́ pera rẹ ní mùsùlùmí gidi ọ̀gá tiwa sallallahu alayhi wa sallam anabi kò lè sọ pé má ṣe nǹkankan kẹ bá bá nàbí ẹsẹ kò lè sọ pé ṣe nǹkankan kẹ má bà ní wájúwájú torí délé wa innaka la'ala khuluqin azim bẹ́ẹ̀ni tó bá tiẹ̀ mọ́ lórí eléyìí ẹni pọ̀ ló níwà ní ìwà tó bọ́lọ̀ ń jẹ́rìí fún lórí bẹ́ẹ̀ òngangan lẹni tó yẹ ká máa tẹ̀lé gaga iná lẹni tó yẹ kọjá ike anífẹ̀ẹ́ báwo ló ṣe ní fẹ́ràn anabi sallallahu alayhi báwo ló ṣe ní tẹ̀lé lánàá anabi sallallahu alayhi wa kì í sòkúròrò kì í ẹgbẹ́ rẹ̀ lẹ̀ fáwọn èèyàn tán bá fẹ́ wádọ̀ rẹ̀ sọ yìí pé láàrin ìgbà tá a wà anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ ẹ ti mọ̀ pé ẹni tí ó bá ṣe súnmọ́ yóò ṣe rí sá anabi tí wọ́n sallallahu alayhi wa sallam àwọn èèyàn máa ń súnmọ́ tí wọ́n bá súnmọ́ gbogbo ọ̀rọ̀ dáhùn máa ní qala rasulullah sallallahu alayhi wa sallam qala rasulullah sallallahu alayhi wa sallam ra'aytu rasulullah sallallahu alayhi wa sallam yaf'al kada wa kada anabi sọ báyìí mo rí tánabi ń ṣe báyìí báyìí báyìí tí wọ́n bá súnmọ́ bó wọn ti fẹ́ máa àwọn etí so kpọ̀rọ̀ ìwà ní ìsìláyè sìn ọ̀sọ̀ pé èèyàn sọ̀rọ̀ tí ọ̀sọ̀ ó lè súnmọ́ ọkàn máa parọ́ ni o lè ló sẹ́ńtì òsè irọ́ burúkú ni tó bá ti ní ẹgbẹ́ wa kó pè wọ́n náà wá o lè ẹ mọ́pá wá pọ̀ ẹ sẹ́ẹ̀bá gbà mí gbọ́ adẹ́tẹ̀ ní gbọ́ mi mọ́jọ́ mi èké burúkú dàlúrú dàlúrú túlù túlù fọ́lé fọ́lé gbogbo tí ọsẹlẹ ọlọ ṣẹlẹ̀ nítorí pé wọ adísì ilẹ̀ ni ọ adarúgúdù ilẹ̀ ni ọ àwọn sàhábò rí bẹ́ẹ̀ ìjọba gbọ́ ni wọ́n sọ fún àwọn ìntàbárí wọn pàpà wọn rí kánàbí ọba wa ṣe súnmá báwo wọn ti pọpọ sọ̀rọ̀ tí ọba ṣe súnmá báwo wọn ṣe rí kó ṣe nǹkan torí ẹ ló ti jẹ́ pé anabi wa sallallahu alayhi wa sallam àwọn sàhábà máa súnmá èèyàn tó lẹ̀ sùúrù pọ̀ àmúmarà pọ̀ fabima rahmatin minallahi linta lahum walau kunta faddan ghalidha alqalbi lam faddu min hawlik ọlọ́run ló ṣe ìdẹ̀ra fún ọ. ló fi jẹ́ ẹni tọrọ tọlẹ lẹgbẹ fún wa tó o bá lọ jẹ́ òkúròrò aláyàkókò nàgé gbogbo wọn ọba sápò lọ́dọ̀ rẹ̀ anabi ganu kájọ agbá wa kúrú ó ti lé lé lálejò àwọn èèyàn sá fún ọ ni gbogbo tó wù kọ́ máa dà gbogbo bó ti lè wù kí dáadáa ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ orí wọ́n ní kọ́ máa dá fọ́ọ̀mù torí ẹ agbọdọ fẹràn anabi sọlọlọ alaihi wa alihi wasallam anabi ń lọ lójú ọ̀nà ìjọba ibi títí lọ pẹ̀lú àwọn sàhábà lẹ́nìkan ti bù so tó fún lọ́rùn ó fún lọ́rùn bẹ̀yìn ó fún lọ́rùn débi yí pé aṣọ yìí sì fi fàlà sí ọrùn anabi sallallahu alayhi wa sallam anabi wa kọjú sí i pé kí ló dé ó ní a'tini min malillahi alladhi 'indak fẹ́mi náà nínú owó ọlọ́run ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ ṣẹ́dá ọ̀fẹ́ béèrè owó lọ́wọ́ ọwọ́ àpò fún kò fún mi lọ́rùn àfúnsẹ́yìn torí tọ́lọ́ láì jẹ́ olówó olówó ọlọ́run níjọ́ wa lọ́lọ́run kówó sọ́dọ̀ mi tó ní kí n máa pín. sẹ́yìn bá wa ní sẹ́yìn bá dánrú ẹ̀ wò à àwọn ọmọ gẹ̀rẹ̀ ní ti pa wọn láṣẹ wọ́n ti kọ́kọ́ fi wọ́n fojú rẹ̀ rí èèmà. anábì wa sọ̀rọ̀ lọ́wọ́ àdìsí. èèyàn bẹ lẹ́yìn rẹ̀ o kì í ṣe pé ń dá lọ. anábì wa sọ fún pé tọ́ kọ́kọ́ fẹ́ wù mí lẹ́nu àti ìbá ti wà tọ́ dáa pọ̀ téèyàn bá dánrú ẹ̀ wò lónìí wọn ni bàbá kúkú gọ̀ díẹ̀ ṣé wàá gbé bàbá gọ̀ kéèyàn kò fún yín lọ́rùn báwọn adúrú yín ẹ lè bí agbé e, kápọ̀ fi hàn ara sẹ́mà ká tó sọ́ọ̀lù lẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ọ̀rẹ́ tó bá rí pé tó ń fẹ́ ni wọ́n fẹ́ kí n fún ọ nínú owó ọlọ́run tí ń bẹ lọ́dọ̀ mi sọ ẹ̀wù mi lẹ̀ ẹ̀yìn tí ẹ lọ sílé owó àwọn mùsùlùmí ẹ lọ fún bẹ́ẹ̀ wàláhi wà nábì dà púpọ̀ púpọ̀ púpọ̀ anas ibn malik radiyallahu anhu ó sọ ọmọ ọ̀dọ̀ fanabi wa muhammad sallallahu alayhi wa sallam fọdún mẹ́wàá ó ní láàrin ọdún mẹ́wàá anabi ọba mi rí wípé káì kí ló dé tó fi ṣe báwọn káì kí ló dé tó fi ṣe báyìí subhanallah ọmọ fi sọ́dọ̀ ẹ̀yìn jọ sí ọgbà fọlọ́ ó ti máa pa àwọn òbí rẹ̀ láyé fóònù ìgbẹ́ wá mú mi o bẹ́ẹ̀ bá fókù mi o ẹ wá mú mi o bàbá ilé o bàbá ìburú o mọ́tòmọ́tò ipò o. ọdún mẹ́wàá ó wá ń sọ fún wa ó ní lọ́jọ́ kan anabi sallallahu alayhi wa sallam wọ́n rán ṣẹ́ wọ́n ní kó wọn lọ jíṣẹ́ òun ọ̀wá jíṣẹ́ yìí ibi táwọn ibi tí wọ́n ń tọpa sí òun gbọ́ pọ́n mọ́ dáa bẹ́ẹ̀ ń sẹ́ńbó lọ àgbà lọ wọ́n bá bọ́ ibi tó ń ti ń wòran

sábà serú rẹ̀ fún ọ ó ti fi èpè sẹ́ láwọn èpè kàǹsùkàǹsù wọ́n ti fa anabi sallallahu alaihi wasallam anabi ò ní ṣépè anabi ò ní bú èbú nítorí tánàbí ọba rí bẹ́ẹ̀ níbo lẹ́sìn islam ọba dé ibi tó ti bẹ̀rẹ̀ náà ni ọba kú sí ibi tó ti bẹ̀rẹ̀ ni ọba parun sí torí ẹ ẹ̀kọ́ ńlá ń bẹ lára anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi yìí jẹ́ àtẹnífẹ́ràn rẹ̀ àti ní tẹ̀lé tiẹ̀ ànábì tó jẹ́ pé ọjọ́ ẹni tí ń gbìyànjú gidigidi lórí èèyàn kókó ọmọ èèyàn láti pé kí wọ́n mànà ìyànjú yìí débi wípé ànábì fẹ́ẹ́ lè para rẹ̀ lórí kálíbà mànà nítorí pé yóò gbìyànjú láàárọ̀ yóò gbìyànjú lọ́sàn yóò gbìyànjú lálẹ́ nítorí kálíbà àjẹni tí wọ́n mànà ọlọ́wọ́n bá ní la'allaka bākhi'un nafsaka. alla yakunu sọ para rẹ ni sọfẹ tira rẹ léṣe ni ọfẹ para rẹ rún torí pé wọn gbàgbọ́ ṣé wọn ọmọ pé tiẹ̀ ní kò pè alájẹ wọn gbàgbọ́ mọ para rẹ o mọ ara rẹ lẹ́ẹ̀mà mọ sira rẹ léṣe nítorí pé wọn ọba gbàgbọ́ ni ó pè kẹ́ni tí ó gbàgbọ́ gbàgbọ́ tí ó fi anabi wa alayhi wa torí pé aláàánú là lórí àwọn olùgbàgbọ́ òdodo oníkẹ́ni lórí àwọn amúmìnì ọlọ́ni laqad ja'akum rasulun min anfusikum harisun alaykum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina rahufur rahim anábì tí wàá bá yín o láti inú yín láti mú jáde àti ní màláìka tẹ̀ ní máa rí àti láǹjẹ̀nù tí wọ́n máa gbá àwọn àwọ̀káwọ̀wọ̀ àṣẹlẹ́ranko èèyàn bíi tiyín náà la sàn nábì yìí báyìí ó sì jẹ́ ẹni tí ń sojú kòkòrò lórí yín gbogbo nǹkan tó ṣe pé yóò ṣe yín láǹfààní ní máa wá fún yín ó wá ṣòro fún pípọ̀ pé kí nǹkan burúkú tí ọ̀dà kọ́ máa ṣẹlẹ̀ fún yín kọ́ máa ṣẹlẹ̀ sí yín bilmu'minina ra'ufur rahim ó sì jẹ́ aláàánú oníkẹ́ lórí àwọn olùgbàgbọ́ òdodo báwo la ṣe ní fẹ́ràn ànábì báwo la sì ní tẹ̀lé tiẹ̀ ọ̀nà lànàbì tó ṣe é gbé àti ọlọ́ àti àwọn màlàíkà rẹ̀ alápọ̀nlé àwọn náà ń ṣe àsọ̀láàtù fanabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó tó pa wá láṣẹ ike káwa náà ká máa ṣe àsọ̀láàtù fún inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu nínú wọ rẹ lórí wa wọn náà ní ká máa ṣe fún sọ̀láàtù tá a máa ṣe fún yìí báyìí nàmbà tú láti lẹ́yọ̀ kan nínú gbèsè ayé wa nínú gbèsè ayé ẹ̀ ọgbọ́dọ̀ rí kó fún anabi kó gbogbo ìgbà tí bá dárúkọ rẹ̀ ọ̀ gbọ́dọ̀ fètè mété ọ máa ṣe fún anabi muhammed sallallahu alayhi wa sallam ọ̀gá wa yìí báwo la ṣe ní fẹ́ràn ọlọ́run ti pa wá láṣẹ a gbọ́dọ̀ máa bẹ̀bẹ̀ kúbẹ̀ níwájú ọlọ́run a gbọ́dọ̀ máa bẹ̀bẹ̀ kúbẹ̀ níwájú anabi muhammad sallallahu alayhi wa sallam ya ayyuhal ladhina amanu la tuqaddimu bayna yaday illahi wa rasulihi ẹ gbọ́dọ̀ máa bẹ̀bẹ̀ kúbẹ̀ níwájú ọlọ́run ẹ gbọ́dọ̀ máa bẹ̀bẹ̀ kúbẹ̀ níwájú anabi muhammad sallallahu alayhi wa sallam ká máa pariwo níwájú ànábì bá a ṣe máa pariwo síra wa ká máa ṣe bẹ́ẹ̀ o nítorí tá a bá ṣe bẹ́ẹ̀ iṣẹ́ wa lè bàjẹ́ o iṣẹ́ wa lè bàjẹ́ tá a bá ṣe bẹ́ẹ̀ o ọlọ́ni yá ayọ̀ alladhina amanu la tarfa'u aswatakum fawqa sawti an-nabi ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون قال لي ايه قولوا جاني تسيبي ايه ما قالوا بنا بصمه ẹ sì gbọ́dọ̀ máa jágbe nígbà tẹ́ ń bá ń bá nàbì sọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ṣe máa jágbe mọ́ra yín nígbà tẹ́ ń bá ń bára yín sọ̀rọ̀ kẹ́ ẹ má wàá dára bẹ́ẹ̀ kẹ́ ẹ dẹni tó ṣe pé ẹ bára yín sẹ́jẹ́ nígbà tó ṣe pé gbogbo eléyìí bá yé wa á gbé ànábì wa ìdí ni tó fi jẹ́ pé sẹ́nìkan bá fi lè bẹnu àtẹ́lù ànábì tó bá bú ànábì tó bá bá ànábì jẹ gbogbo àwọn olùgbàgbọ́ òdodo ara wọn àmọ́ bù má sọ ìbànújẹ́ ó dorí wọn kodò nítorí pé ẹ̀ṣẹ̀ ńlá onálẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ yẹn innal ladhina yu'dhuna Allaha wa rasulahu la'anahum Allahu fid dunya wal akhirah wa'adda lahum 'adhaban muhina dájúdájú àwọn ẹni tó ṣe pé wọ́n ní Allahu lára wọ́n ní anabi sallallahu alaihi wasallam lára ọlọ́run bá láàánú àwọn nílé ayé ó tún láàánú àwọn lálùkìyàmà ó wá pèsè ìyà ìyà tó ṣe pé máa tẹ́ńbẹ́lú ẹni ó pèsè rẹ̀ lẹ́dìí wọn. anabi sallallahu alaihi wasallam ọkọ̀ jẹ́ ẹni tá a bẹnu àtẹ́lù anabi sallallahu alaihi wasallam ọkọ̀ jẹ́ ẹni tá a máa bú ẹnìkan ò bú anabi ẹnìkan ò bẹnu àtẹ́lù bó tilẹ̀ jẹ́ pé tẹ́nìkan bá bú ànábì àbọ̀bá fẹnu àtẹ́lù ó ti ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá eléyìí tó fi ṣẹ̀ríyà tó ní ìdájọ́ rẹ̀ ni pé wọ́n pa ṣùgbọ́n tẹ́nìkan bá ti wá ṣẹ̀ṣẹ̀ yín tá a sì mọ̀ pé ìdájọ́ rẹ̀ ni pé wọ́n pa èmi àbí ni wọ́n sọ pé ká pa o èmi àbí ni wọ́n sọ pé ká pa nítorí pé tí èkú dà yẹn bá ń bẹ lọ́wọ́ mi pé kí n pa tó bá ń bẹ lọ́wọ́ tiẹ̀ náà pé kọ́ pa àní pa káwọn ẹni tá a pa nǹkan fà wá sílẹ̀ nítorí pé tá a bá dára wa pa nítorí pé ariwo ṣe ń tí o fi ṣẹ̀túnfin ọlọ́run tó fi lẹ́tọ̀ọ́ sí kí wọ́n pọ̀ àwọn ẹni ẹni tẹ́ ẹ pa àwọn ò ní fi ọlẹ̀ ṣùgbọ́n tófin bá pààyàn òfin kì í pààyàn kápòfin òfin kì í pààyàn ká dí òfin lọ́nà láti tún ṣiṣẹ́ lórí ẹlòmíì torí ẹ̀ ló ti jẹ́ pé babalá fẹ́ràn Ànábì sallallahu alaihi wasallam àwa sì ń tẹ̀lé lánàá a sì má ìwà àti ẹ̀tọ́ rẹ̀ a máa béèrè fún ìwà àti ẹ̀tọ́ rẹ̀ lọ́nà tọ́tọ́ ni a gbọ́dọ̀ máa béèrè fún ìwà àti ẹ̀tọ́ rẹ̀ lọ́nà tí ọ̀tọ̀ àní nàìjíríà táwọn wà yìí wọn kì í lòfin ṣẹ̀ríyà nàìjíríà tá a sì wà tí wọn kì í ti lòfin ṣẹ̀ríyà ni wọ́n ti ṣẹ̀ sófin ṣẹ̀ríyà eléyìí tó pèpè fún ọpáyìn a béèrè fún ìjọba táwa wá ní wọn á ní kò sínú òfin tòun tó ń tẹ̀lé tó jẹ́ pàǹtí orí ọmọ èèyàn ikú kí wọ́n pa ẹni bá ṣe bẹ́ẹ̀ ajẹ́pẹ́ àṣẹ náà ni. Ase ṣe sùúrù ni kí ni tí ẹni tí ò lágbára lè ṣe kò sí nǹkan kan tí a lè ṣe tó bá tijọ́ pé dàlùkìyàmù ọlọ́run bò ní mú yín ibi ẹsẹ̀ lè ṣe sùúrù ẹsẹ̀ da yẹ́rù ẹsẹ̀ ṣe sùúrù tẹ̀ pàkàlùkù ẹsẹ̀ ṣe sùúrù tẹ̀ sọ̀lẹ̀ ayé di nǹkan mi níbo lọ́lọ́run ti sọ fún ọ nítorí pé nígbà tánábì Muhammad sallallahu alaihi wasallam tó wà Mẹ́kà wọ́n bú ànábì àwọn kèfèrí gbẹnu àtẹ́lù àwọn kèfèrí gbanulé ànábì sallallahu alaihi wasallam lórí gbogbo oríṣiríṣi sọkúsọ ni wọ́n sọ ọlọ́run ni ẹsẹ̀ sùúrù ọlọ́ọ̀ni ni ṣe sùúrù torí pé ọwọ́ yín ò tètè kù dà ìgbà tó wọn tó tètè kù dà Mẹ́dínà gbogbo àwọn òfin yẹn yọjú àwọn èèyàn tí ó sì wá dá nǹkan tí wọ́n fi fi òfin yẹn tí wọ́n fi fi rinlẹ̀ lórí wọn kò sẹ́nìkan tọ́jà dà wò torí pé àwọn náà ti mọ̀ pé ìdájọ́ ń retí àwọn. tó sẹ́yìn náà bá lágbára láti mú nǹkan kan tẹ nínú tó fi ṣẹ̀rí àmúwá nítorí pé wọn ò bá lò fi ṣẹ̀rí àláwùjọ yín ẹ gbọ́dọ̀ da lóru ẹ gbọ́dọ̀ wá máa mú àwọn èèyàn kẹ́ máa pa wọn ewúrẹ́ gan-an ilé mú ká pa ń pàkó pàbà torí tó máa mú ewúrẹ́ tó máa lè mú tó bá pàǹpà kúpa òun làákà ò ní jẹ o àbẹ́yàn jẹrú ẹ̀ òun làákà kàn ní jẹrú ẹ̀ kátó wá pọ́ mi yàn ẹ̀tún apá tán ẹ̀tún pàǹpà kúpa ńgbà tẹ pàǹpà kúpa tán ẹ̀tún alọ wá àwọn táyà ẹ̀tún dáná sun táyà lórí rẹ̀ sànàbí náà ló tún ní ká máa sùn kú nábà ńgbọ́lọ́wọ́ àánú lànà bá ti pa ẹ̀ mọ̀ pé fi ni tẹ̀tì tó ga náà ní kẹ́ẹ̀tún dáná sun ẹni tẹ̀ pa anabi sallallahu alayhi wa sallam ó lẹ́nìkan lẹ́tọ̀ kó fi iná fi jẹ̀yàn yà yàtọ̀ sọ́ba tó dáná torí ẹ̀ gbogbo àwọn nǹkan ẹ sì rí pé àwọn ẹlòmíín náà tó ṣe é pé tí wọn iṣu wọn ló ní dùndún jù tá a bá gbé wọn lórí òsùn wa á ṣe bóòlù ṣe ń tẹ̀lé tànàbì báwo ló ṣe fẹ́ràn ànàbì ọlọ́pọ̀ gan tó ẹ pé ọ̀tọ̀ níbi tí ìlànà ànàbì rìn ọ̀tọ̀ níbi tó ń gbà wọn náà lọ́wọ́ a sọ pé wọ́n lọ jù wọ́n ló ṣetán láti pa gbogbo ayé nítorí ànábì lórí ká bẹ̀rù ọlọ́run nítorí ọba ọba rán wa sànàbì sallallahu alaihi wasallam ọba rán wa ká má ti rán ara wa ló kọ́ pọ́lọ́ lọ́rán wa ká má rán ara wa ló kọ́ pánàbì lọ́rán wa Islam onálẹ̀sìn ètò gbogbo ètò wàláhì tó bá gbà wọ́n yẹn mọ Islam dáadáa ni gbogbo àti ń sọ̀rọ̀ dáradára kátàkátà ránran nípa Islam yẹn ẹnu wọn ọba ti wọ́ sẹ́gbẹ̀ẹ́ kan àmọ́ tí wọn bá fi mọ́ kátàkátà tẹ́lómi náà ń ṣe lókọ islam kò lè jẹ́ kó àmà sọ eléyìí ìjàgbọ́ ti ṣe jẹ́ ọlọ́yìn lẹ́dà kò fi wá mánà aqulu qawli hadha wa astaghfirullaha al-azim الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه سرا وعلنا يقول الله عز وجل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 tí wọ́n gbọ́ yé dáadáa kí ni nǹkan tó ṣẹlẹ̀ nínú nǹkan tó ṣẹlẹ̀ ni ẹnìkan wọ́n jẹ́ Urwa ibn Mas'ud at-Thaqafi ní ìgbà tí arákùnrin tó wà ń kèfèrí ó sojú àwọn kèfèrí Mẹ́kà wàá bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní al-Hudaybiyah níbi tí Ànábì ti bá àwọn kèfèrí sàsọyé pọ̀ ní ọdún kẹfà lẹ́yìn hijira anabi sallallahu alayhi wa sallam tánàbí fẹ́ lọ sí umra ní mẹ́ríkà ṣùgbọ́n tí wọ́n gbégi dínà sọ̀rọ̀ àwọn dòkúta àdìgbòlò fún pé kò ní kọjá wọ́n wá ń rán àwọn èèyàn lọ́kọ̀ọ̀kan láti wá bá aṣọ àṣọyé pọ̀ lórí pé èrò àwọn wípé kò ní wọ mẹ́kà òun náà lọ tẹ̀lé o àwọn oníjọ́ wọ mẹ́kà sí umra yẹn nínú ẹni tí wọ́n rán wá òun náà ni Urwa ibn Mas'ud al ìgbà tí arákùnrin yìí tó dé ó fàbọ̀ fún àwọn Kùráìṣì báyìí ó ní ẹ̀yin èèyàn mi dájúdájú èmi o mo ti bá àwọn ọba ọ̀tọ̀ọ̀tọ̀ láwọn ọba ńláńlá láyé mo ti bá wọn lọ sọ́dọ̀ wọn rí lálejò gẹ́gẹ́ bíi Kisra ọba àwọn afárísáwá Kaisar ọba àwọn rómáwá anajashi ọba àwọn habasha àwọn eléyìí làwọn ọba ńláńlá láyé gbà yẹn mo ti bá àwọn èèyàn lọ sọ́dọ̀ wọn rí mo sì rí báwọn èèyàn wọn ti ṣe ń pọ́n wọn lé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń yá wọn sí ṣùgbọ́n o èǹtí èrí ọba kan láyé èǹtí èrí olórí kan láyé tí àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n ń pọ́n lé tí wọ́n ń kà á kún tí wọ́n ń bàbàrà rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ashabu muhammadin sallallahu alayhi wa alayhi wa sallam àwọn sàábé tànàbí wa muhammad sallallahu alayhi wa sallam bí wọ́n ti ti ń palẹ̀. bàbá bí ni pé kí n má pèjúwe wa ìdí tí mo fi sọ ike ń rí àwọn kan tí wọ́n ń pọ́n olórí wọn lé tó báwọn ọmọlẹ́yìn muhammed sallallahu alayhi wa sallam ti ń palẹ̀ ẹgbẹ́ àwọn àpèjúwe. alákọ̀ọ́kọ́ ó lànà bí kì í ha kẹlẹ̀bẹ̀ẹ́ àyàfi kó ti jẹ́ pé ọ̀kan nínú wọn ti tẹ́wọ́ síbi tí kẹlẹ̀bẹ̀ yẹn bọ̀ sí tó bá sì tẹ́wọ́ gba kẹlẹ̀bẹ̀ yẹn ẹ rí kó ti bẹ̀rẹ̀ sí ní fi kẹlẹ̀bẹ̀ yẹn ó ti bẹ̀rẹ̀ sí ní fi rájú bẹ́ẹ̀ ni anabi sallallahu alayhi wa sallam tí ó bá yí gbogbo nǹkan látara anabi sallallahu alayhi wa sallam nǹkan alálùbáríkà ni ìdí inú táàmì sọ pé ìwà tó ń lọ sí tọ̀ríkọ̀ tó ń tan rẹ̀ dànù ṣéwù ó ń tutọ́ ó ń gbà ó ń fi ń ráyà ìdọ̀tí lórí ìdọ̀tí a'udhu billah yàtọ̀ sànàbì sallallahu alayhi wa sallam kẹlẹ́bẹ̀ àti tó ànàbì sallallahu alayhi wa sallam alùbáríkà ni. àwọn sàhábà ti sáré sí wọ́n ti gbà pẹ́lẹ́tẹ́ tó rí nàbà ẹ̀rí tí wọ́n ti fi rajú ta ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ fún láyé. bákan náà yọ́ọ́ máa fi rajú yọ́ọ́ máa fi rárá kẹlẹ́bẹ̀ tó gbà láti ẹnu ànàbì sallallahu alayhi lánàá bí bá pa wọn láṣẹ kán ẹ̀rì tí gbogbo wọn máa sáré wọn máa rọ́lùra wọn èmi ní ṣe ìwọ kọ́ ló ṣe ó ní ṣe máa ń lọ́wọ́ nítorí kí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ ni ṣé bẹ́ẹ̀ làwa rí àìmọye àti ànábì sallallahu alaihi wasallam tó fètí pàlàbà rẹ̀ yóò tún máa sọ pé bá ànábì lọ pa aláṣẹ kí kúkú sọlọ ọ gbádùn wàláì tàlà ọgbádùn torí tó o bá gbádùn ọmọ pàṣẹ tó wà lọ àti tó wà ànábì sallallahu alaihi wasallam ọkùnrin ò sí fètí pàlàbà àfi tí èèyàn bá fẹ́ sórí rẹ̀ lókun ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ẹbí súnà ni súnà wa jẹ́ bíi bàtà ẹsẹ̀ rẹ tó máa tẹ̀ mọ́lẹ̀ àbọ̀ dán kankan mà bófin ṣe máa wá nù alukura ni máa wá nù súnà òfin tó wá nù alukura ni ó lè jọ́ra yẹn ó lè má jọ́ra yẹn òfin tó wá nù súnà náà ó lè jọ́ra yẹn ó lè má jọ́ra yẹn nítorí pé súnà tí wọ́n ń wí yẹn òun náà aslomin òsòlì sẹ́ríà ìpìlẹ̀ kan nínú àwọn ìpìlẹ̀ sẹ́ríà bálukura ni ṣe jẹ́ pìlẹ̀ bẹ́ẹ̀ ni súnà náà jẹ́ pìlẹ̀ lábẹ́ òfin sẹ́ríà láti wá pé òfin tó wáyìí nínú alukur'an kí ló òfin tó wà nù súnà yìí kí ló tọ́ka sí ètò wà nù alukurani ó lè tọ́ka sí ní tí èso ọ̀ràn yẹn tí wọ́n sọ fún ọ pé gbogbo tó bá ti wà nù alukurani lọ́ràn yẹn ni àbí ta ló sọ fún ọ pé gbogbo tó bá ti wà lọ́sọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam ní èso ọ̀ràn yẹn kpọlọtì màkìlákà mẹ́ta ní sọlátùl magrib súnà ló mu wa kilomita ọmọ sí raka kan nbọlọtì màkìlákà sọlátùl ìṣà ọgbọdọ jẹ raka bọ́lọ́sì màpá túbọ̀ àgbọ̀dọ̀ jẹ́ rákà méjì bọ́lọ́sì ti màpá ké fásí ana kó tó di pa nǹkan nǹkan mí le bánabi sallallahu alaihi wasallam ló fi gbogbo eléyìí wa torí ẹ̀ e, anabi sallallahu alaihi wa alihi wasallam tó bá pa wọn láṣẹ àwọn sàhábà máa ń yára sí ó lè tọ́ wá yá àyàn lẹ́nu ní pété anabi bá sálù àlá omi ni wọ́n máa fi sálù àlá wọn yá ohun èsè mùsùlùmí gbà náà olómi ni wọ́n máa fi sàlùwàlá wọn o àmì ọ̀wá ẹ̀ka kan omi ẹyọ kan ti lẹ̀ ẹ̀ ní rí àwọn sọ àbàtì sáré sùn omi tó kàn nábì la ara mi ni ó parí sí báwọn sọ̀hábà ti ṣe wà nù. akramakumullah àwọn sọ̀hábà yìí anabi ò lè máa sọ̀rọ̀ kí wọ́n gbóhùn sókè kèfèrí ní ròyìn o anabi ò ní máa sọ̀rọ̀ kí wọ́n máa nítorí pé wọ́n kà kún gbogbo ẹ̀yin tẹ́ ń ta gbogbo ẹ̀yin tẹ́ ń pè láti wájú lónìí nínú ẹ̀sìn tó lè máa sọ̀rọ̀ kẹ́yìn ọmọ máa kù títí sọ̀rọ̀ lẹ́ẹ̀ma kù lẹ́ẹ̀ma pé kí ni ta ni ń bá olórí ibú. a ohun tí ṣáájúwájú iná tún lọ lórí ibú láhàwùlà wà láàpù wọ́tá ilá rẹ̀ ó ń ra nu èèyàn jájíjájú rádaràdà. a yóò bá lẹ́bù tiẹ̀ lé pọ̀ yóò bá lẹ́bù ó lé pọ̀ ẹwà àwọn sàhábà tánà ìbá ń sọ̀rọ̀ kálukú ọ̀rẹ́ ẹnìkan ò ní sọ̀rọ̀ kẹjọ parire makaluku lẹ́nu ọwọ́ ní àwọn sàhábà yẹn nínú tó yọ̀ lẹ́nu ó ní pé wọ́n èèwò láwòyò wọ́n èèwò ànábì kan tẹ̀júmọ́ torí àwọn sọ pọ̀pọ̀lọpọ̀ náà àwọn sàhábà tó bá ní ẹ̀dá kan ìròyìn fún abáwò lójú ànábì rí wọn ní torí àwọn èèwò láwòyò àwọn ń kọ́ bàbá wò lẹ́ẹ̀ ti wò láwòyò tẹ̀sí kéèké má sọ bójú yín ṣe rí fún so nítorí pé àwa ń tiwa gbogbo àwọn tẹ́ ń pè lápọ̀nlé kì í sàpọ̀nlé irọ́ lásán bàbá ti ń bọ́ sọ̀rọ̀ tí wọ́n pariwo lé lórí sọ̀npọ̀nlé nù àwa dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀ ranù ọ̀n bọ́ sọ̀rọ̀ ọ̀n gbé lẹ́nu sọ̀rọ̀ láti àwọn ọ̀nà ẹ̀ má sọ̀rọ̀ lọ síbẹ̀ àwọn làjú ló ń sọ̀rọ̀ nísìn ó túmọ̀ sí pé olùkọ́lò ó tún á sọ̀rọ̀ ẹ̀ má bínú dá ẹ̀ má bínú sà ó ti dọ̀bálẹ̀ rọ so gbogbo eléyìí kì í sàpọ̀nlé nú ẹ̀sìn Islam bàbá tó ti kàn bá sọ̀rọ̀ òun wò báyìí òun wò tún mọ́ lójú pé what do you mean abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àwọn sàhábà ti wá fún ewu ànábì láwòyò nínú ẹ̀kọ́ nù torí ẹ̀ àwọn ẹ̀kọ́ tẹ̀sìn Islam wa gbọ́dọ̀ kà kún bẹ́ẹ̀ náà ni ẹja tún wo sàhábì kan nínú àwọn sàhábà ànábì sallallahu alayhi wa sallam wọ́n ń pè ní Anas ibn Nadir radiyallahu anhu arákùnrin jagun pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam lógun ní ìgbà tí wọ́n á jagun tán anabi wa bi àwọn sọ̀hábà pé kí ló ṣe Anas ibn Nadhr wọ́n bá bẹ̀rẹ̀ sí ní waka wọ́n ń waka láàrin àwọn tán pa àtàwọn tán ṣe léṣe sáyẹn kókun yẹn kọ̀rọ̀rùn kọ̀rọ̀ gbọ́ fáwọn mùsùlùmí lọ́jọ́ náà wọ́n pa àádọ́rin nínú àwọn ọmọlẹ́yìn anabi wa Muhammad sallallahu alaihi wasallam lọ́jọ́ ogun yìí gbógun ti ṣe rí nìyẹn nínú ká borí àfikún borí ìbáwọn náà ti borí lọ́jọ́ ogun Badr Ọlọ́run ẹlẹ́dàá wa ni kí wọ́n borí tiwa náà lónìí wọ́n wá wá sàábẹ́ yìí wọ́n bá lọ bá pàdé anabi ran Zayd ibn Thabit radiyallahu anhu bá mi wá Anas ibn Nadir anabi <laughs> dáa púpọ̀ wàláhì anabi dáa púpọ̀ tí o bá rí yàn yóò ní kán wá ogun lajà ní nínú àwọn tá a ti rí ni lágbájá ẹ kan nígbà tí wọ́n dọdọ rẹ̀ wọ́n bá pé mímí tó kù lẹ́nu rẹ̀ kò tí ì kú orí bẹ́ẹ̀ ni wọ́n bá a wọ́n bá pé mímí tó kù lẹ́nu rẹ̀ kò tí ì kò orí bẹ́ẹ̀ ni wọ́n bá arákùnrin yìí ìgbà tí wọ́n bá pé mí wọ́n wá jíṣẹ́ sálámà fún látọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alaihi wasallam ó wá dáhùn sálámà yẹn ó wá ní wọ Zaid ibn Thabit mọ̀ ń kó jíṣẹ́ yìí fáwọn èèyàn pàápàá jùlọ fáwọn ansọ́r àwọn èèyàn mi iṣẹ́ tí mọ̀ ń kọjá fún wọn nìyí. òun náà ní pé la udra lakum inda Allah ẹ̀ ní àwáwí kan tẹ́wì fún Allah tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyamah an yukhlasa ila rasulillahi sallallahu alayhi wa sallam pé ló mú yín sọ̀rọ̀ alẹ̀ jẹ́ni tí ó sànábi sùn tàbí ráyè dọ́dọ̀ ànábi ẹ̀ ní àwáwí kan tẹ́lẹ̀ wí fọlọ̀ òun ti ń kú lọ lórí à ń dáàbò bo lórí à ń dáàbò bá ànábì torí kókó tó gbá àwọn kèfèrí burúkú yẹn wá lọ́jọ́ náà wọ́n fẹ́ pa ànábì ni wọ́n mọ̀ pé tí wọ́n bá ti pa ìsìláàmù ti pin ẹ wà á ní àwáwí kẹtẹ lè wí fọlọ àròyé kan ò sí tó lè gbẹnu yín wípé lọ́fà la fi sọ̀rọ̀ alẹ̀ ni wọ́n fi dọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wa fiikum shafarun yadhruf lópin ìgbà tí ẹyin ojú yín bá sì sẹ́ lópin ìgbà tí ẹ bá ń lé sẹ́jú. tẹ́mi ò tí kú lára yín ẹnìkan gbọ́dọ̀ dọ́dọ̀ ànábì sànábì ń sùdà ẹ̀yìn ìgbà náà lọ sàláìsì ó ní mo rí i pé mò ń gbóòórùn àlùjáná báyìí mò ń gbóòórùn àlùjáná báyìí mò ń gbóòórùn àlùjáná báyìí bẹ́ẹ̀ mi ṣe kú lára rẹ̀ tó la ní tara agbago òdodo wa ni tó bá tara àgbàgbọ́ òdodo wa kò ní jẹ́wọ́ gangan fúnra abẹnú kéésì ṣe wọ́ lọ́farabalẹ̀ máa gbọ́ sọkúsọ tẹni tí máa ń bú ànábì ń sọ nítorí pé ìmánì wà lára rẹ̀ ìgbà míì o látàrí ẹ̀kọ́ kúrú ẹ̀kọ́ kéré èèyàn lè máa jẹ́ ẹni tó ṣe pé ọ̀fẹ́nu kọ́ sànàbì ọ̀sọ̀sọkúsọ ń pa ànábì torí pò náà nímà bí ẹnìkan ni wọ́n ní wọ́n ń bi léèrè ipe nípa nǹkan kan ní ọba dáhùn pẹ̀tí ọjọ́ ní ànábì kan ìyá jẹ́kù ni ah, ànábì kan à lọ́pàá kù ó ti ń bú ànábì nìyẹn ọ̀gbádùn ọ̀gbádùn tọ́ba tiẹ̀ fẹ́ sọ pé ànábì gan nǹkan ọ̀rọ̀ gbọ́ fún lójú ayé rẹ̀ ànábì wa gan sallallahu alayhi wa sallam wọn a máa ṣe ìjọ méjì ńlẹ̀ rẹ̀ tí wọn ò ní gbóúnjẹ kaná pàtí ọba ti ń ká gbé kaná kí làbá gbé kaná òun ṣàlàyé ń tọ́ ṣẹlẹ̀ nu àmọ́ òun wa ń sọ ń sọ ìbú báyìí nàbì gan ibi lọ́ pákó mbọ́lọ́ ìyẹn sọ̀sọ́kúsọ sànàbì sallallahu alaihi wasallam kéèyàn ọmọ tẹ̀ ẹ wọ́n káwọn èèyàn gan dáńjọ ń gba yìí olójú ẹni tó sọ̀sọ́kúsọ sí tọ́lọ̀ lálàáfíà kátó wá pa nàbì ànábì yẹn sì ṣe torí pọ́bà àdínkù làyé wá sílẹ̀ fún sọ̀kúsọ láti máa sọ̀sọ́kúsọ ń parẹ́ ọlọ́ọ̀lẹ́dàá Muhammad sallallahu wa sallam ọlọ́ọ̀lẹ́dàá kọ́ bá tún àwùjọ wa ṣe gbogbo àṣejù egun igi rékọjí ewé ọlọ́nkọba kápò láwùjọ wa ọlọ́run ẹlẹ́dàá wa kọ́kọ́ wa máa ń ṣe kọ́mọ̀sí wa lálásìírí ka ọlọ́run ọba ẹlẹ́dàá kọ́kọ́ wa máa ń ṣe ká má jẹ́ ẹni tí ó tún máa sa ìdá wa lórúkọ pàǹsẹ̀ dáadáa sí ọlọ́run ẹlẹ́dàá kọ́kọ́ wa máa ń ṣe ká tí ó kàkà wa máa kù tá a sì máa fi ń tà mà nínú mà máa fi ṣe wà kù ọlọ́run ẹlẹ́dàá kó dáa fún aláyé kódà fún alálùkìyàm kárántì nígbà tá à ń sọ̀rọ̀ nípa ìwà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti ẹ̀tọ́ rẹ̀ lórí wa ká má gbàgbé pé nínú ìwà àti ẹ̀tọ́ yìí ó náà ní ká máa ṣe àsọ̀látù torí ọlọ́run ẹlẹ́dàá wa kan táwọn màlẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn náà ṣe àsọ̀látù fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam kó tó wá يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك, نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله